ọmọ wa o wọ́n ti pa prince wa o wọ́n ti pa ọmọ àbúrò mi ní yunifásitì krada o mákindé mákindé gọ́vnà for your state una don keep person o yunifásitì krada yunifásitì wọ́n ti pa ọmọ wa wọ́n ti pa prince delta state o. inú ẹkún àti ìpayín keke ọ̀fọ̀ ńlá ni àwọn òbí mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ akẹ́kọ̀ọ́kùnrin Alex Timi ọ̀dọ́mọkùnrin kan nílé ẹ̀kọ́ gíga Àjàyí Crowther University tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí Àwòrán ọmọ ọ̀hún náà lẹ̀ ń wò lójú fọ́nràn tẹ̀ ń rí tá a fi ń ṣàfihàn léyìí tí akẹgbẹ́ rẹ̀ lù pa títí dójú ikú lórí ẹ̀sùn pé ó jí fóònù ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká kan. Àwọn géńdé ọkùnrin bíi mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ọmọkùnrin náà mọ inú ilé, tí wọ́n sì dá sẹ̀ríà fún títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Gbogbo abiyamọ ayé ló ń gbàdúrà pé kí àwọn kó jẹun ọmọ lẹ́yìn tí wọ́n bá ti jìṣẹ́ jìyà ṣe làálàá lórí ọmọ bí wọ́n ṣe ń na ọmọ yìí ni wọ́n tún gé irun orí ẹ̀ tí ilẹ̀ ibi tí wọ́n ti ń nà á sì kún fún omi èyí túmọ̀ sí wípé wọ́n da omi sí i lára kí wọ́n tó máa lù ú ni. ọmọkùnrin náà gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn ni wọ́n ń porúkọ rẹ̀ ní ọmọọba Alex Timi ó pàdánù ẹ̀mí ẹ̀ látàrí ìyà tí wọ́n fi jẹ́ yìí Bẹ́ẹ̀ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé Ọmọọba Olú ti ìlú Warri ní ìpínlẹ̀ Delta ni Alex Thimin tí àwọn akẹgbẹ́ rẹ̀ lù pa yìí, ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ Àjàyí Crowther ìyẹn Ìbùkúnolúwataiwo ṣàlàyé pé ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta ni àwọn kan ṣàdédé pe òun pé: ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan ti wà nínú ewu kódà ó ti fẹ́ bọ́ ó ní kété tí ìròyìn náà tẹ òun lọ́wọ́ ni òun sáré lọ síbi tí nǹkan ọ̀hún ti wáyé tí àwọn sì bá Tímì nínú ibi tó sùn kalẹ̀ sí ní ẹnu ọ̀nà yàrá rẹ̀ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ tàbí tiẹ̀ lè lanu kó sọ̀rọ̀ Ìbùkúnolúwa ṣàlàyé pé nígbà tí àwọn máa fi gbé Tímì akẹ́kọ̀ọ́ náà dé ilé ìwòsàn ó ti jáde láyé ó ní ohun tí àwọn gbọ́ ni pé àwọn tó na Timi Alex dojú ikú náà fẹ̀sùn kàn pé àwọn rí fóònù kan tí wọ́n ti ń wá láti ọjọ́ mélòó kan sẹ́yìn lọ́wọ́ olóògbé náà. Ó ní ọ̀sán gan ọjọ́ Ẹtì ni wọ́n rí fóònù náà lọ́wọ́ olóògbé yìí ìyẹn Timi tí wọ́n sì gba fóònù náà padà lọ́wọ́ ẹ̀. Ó ní ó wá jẹ́ ohun ìyàlẹ́nu wípé láti ìgbà tí wọ́n ti gba fóònù lọ́wọ́ arákùnrin náà láti ọ̀sán àwọn akẹ́kọ̀ọ́ náà kọ̀ láti lọ fi ẹjọ́ sun àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí àwọn adarí ilé ẹ̀kọ́ kódà àwọn tí wọ́n jẹ́ adarí ní ilé ìgbé wọn. Wọ́n fi ọ̀rọ̀ náà ṣe òkú òru, wọ́n wá ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Òru ni àwọn akẹ́kọ̀ọ́ náà mọ̀ọ́mọ̀ hu ìwà yìí tí wọ́n lọ gbé Timi lápá ìyáká tí wọ́n gbé wá sínú iyàrá kan. Nígbà tó di ní òru, ni wọ́n bẹ̀rẹ̀ sí máa na akẹ́kọ̀ọ́ yìí lórí wípé ó jí fóònù. Ìbíìnbí ìhòòhò ọmọkùnrin ni wọ́n tú u sí kó tó di wípé wọ́n nà án. Níṣe ni àwọn akẹ́kọ̀ọ́ náà ti tì mì mọ́ inú ilé wọn tí wọ́n sì ń nà án fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó fi wá di pé ó gbèkùrùjẹ lọ́wọ́ ẹbọra. Bẹ́ẹ̀ ìwádìí jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ lọ́kùnrin ni àwọn tí wọ́n hu ìwà yìí o bí kò bá jẹ́ gbogbo wọn díẹ̀ lára wọn wà nínú àwọn tí wọ́n jọ dáwọ́jọ na ọmọ akẹ́kọ̀ọ́ yìí àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní ogún ni wọ́n lọ́wọ́ nínú ikú ọmọ ọkùnrin akẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń sọ wípé níbo ni àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ ẹ̀ṣọ́ aláàbò tí ilé ẹ̀kọ́ gbà láti máa ṣọ́ àwọn iléègbé àwọn akẹ́kọ̀ọ́ náà wà nígbà tí irú ìṣẹ̀lẹ̀ yìí wáyé Ọ̀kan lára àwọn tó ń ṣọ́ ibùgbé àwọn ọmọ náà tí ilé-ẹ̀kọ́ gbà jẹ́ kó di mímọ̀ pé òun ń gbọ́ ariwo ṣùgbọ́n ẹnikẹ́ni kò wá láti sọ ohunkóhun fún òun wípé wọ́n ń fi ìyà jẹ èèyàn kan, débí wípé òun á lè lọ láti lọ dá a sílẹ̀ tàbí bójútó ìṣẹ̀lẹ̀ náà, àti wípé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, òjò ńlá alágbára rọ̀ mọ́jú òru ọjọ́ náà kò jẹ́ kí àwọn èèyàn gbọ́ ariwo láti mọ ohun tó ń ṣẹlẹ̀. Bákan náà, díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní agbègbè yìí, ìyẹn tí wọ́n ń gbé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, sọ wípé àwọn gbìyànjú láti lọ kan ilẹ̀kùn láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n níṣe ni àwọn akẹ́kọ̀ọ́ tó lu ọmọkùnrin náà ń dúnkookò pé àwọn á lu àwọn náà pẹ̀lú ẹ̀, wọ́n ní èyí ló gbin ìbẹ̀rù sí wọn lọ́kàn tí wọn kò fi láǹfààní láti fọ̀rọ̀ náà tó ẹnikẹ́ni létí. Irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ti dohun tó ń wọ́pọ̀ láwọn ilé ẹ̀kọ́ aládàáni kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe ilé ẹ̀kọ́ gíga fásitì nìkan ni tó jẹ́ aládàáni. Ó ń wáyé láwọn ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣá, púpọ̀ nínú ẹ̀ ló jẹ́ ti aládàáni. Níbi tí àwọn òbí ti ń sọ owó rọ̀gùrọ́gú gẹ́gẹ́ bí owó ilé ẹ̀kọ́ láti lè fún àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro, ṣùgbọ́n tó jẹ́ wípé ìyà ni àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wọn ni wọ́n fi ń jẹrú àwọn ọmọ bẹ́ẹ̀. Lára irú ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí ni ti Sylvester Oromoni tilé ẹ̀kọ́ Christland, àbí ṣé ẹ ti gbàgbé ni? Bákan náà nílé ẹ̀kọ́ yìí kan náà ni ti ikú ọ̀dọ́mọdébìnrin kan tó dẹni ẹbọra lákòókò tí wọ́n ń ṣe inter-house sport nílé ẹ̀kọ́ yìí kan náà. Tẹ́ ẹ bá tún gbàgbé, ìkan tún wáyé láìpẹ́ yìí tó ń jà ròhìnròhìn káàkiri lójú òpó ayélujára léyìí tó wáyé ní ìlú Àbújá níbi tí ọmọ akẹ́kọ̀ọ́bìnrin kan ti lu akẹ́kọ̀ọ́ ọmọdébìnrin ẹgbẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ lọ́kùnúndé. Kò yẹ kó jẹ́ wípé àwọn ògo ìdílé, ìràwọ̀ orílẹ̀-èdè tí òbí ń tiraka láti fún ní ogún kan ṣoṣo tó yèkoro ìyẹn ẹ̀kọ́, ni wọ́n á tún máa kúkú òjijì báyìí látàrí ìfìyàjẹni tàbí ìdájọ́ ọwọ́ ara ẹni léyìí tí àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wọn máa ń ṣe fún wọn. Ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó. Lára àwọn mọ̀lẹ́bí ọmọdékùnrin yìí ti gba ojú òpó ayélujára lọ láti ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n gbé ìgbésẹ̀ lógi ọgàn láti lè rí wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ọmọdékùnrin yìí, ìyẹn akẹ́kọ̀ọ́ Timi Alex ni wọ́n fi ojú kàtà òfin. Bákan náà ni wọ́n ké sí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ètò ẹ̀kọ́ wípé kí àwọn náà dìde kí wọ́n dá sí ọ̀rọ̀ náà. Bákan náà àwọn akẹ́kọ̀ọ́ ti gùnlé ìfẹ̀hónúhàn láti rí i wípé ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ náà àti láti fòpin sí bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn akẹ́kọ̀ọ́ lọ́nà àìtọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà. crowder university wọ́n ti pa ọmọ wa wọ́n ti pa prince in delta state o they don beat our pikin die for una school o make everybody come outside everybody come outside o makinde that crowder university they don beat my sister pikin die for there they beat her die una quiet una no dey talk anything we are coming to oyo state because na prince una kill prince na una kill na princess pikin una kill so make una ready for the wahala. mdt ah, clearing freighter logistics